àsìkò yẹ káàbọ̀ sí kọ́nà amóhùnmáwòrán BGI TV ìròyìn àgbáyé ló ń dé sí ti ìgbọ̀nyín kàtúmọ̀ ìròyìn àgbáyé náà wá sí etí ìgbọ̀nyín lẹ́kùnrẹ́rẹ́ ṣáájú ẹgbọ́ kòkó inú ìròyìn náà. ààrẹ orílẹ̀-èdè nàìjíríà bọ́lá ahmed tinubu yóò máa tẹ́ pẹpẹ ìlànà tuntun e, sí iwájú àwọn ọmọ ilégbìmọ̀ asòfin lórí ohun tó ní ẹni tó ti fi ìgbà kan rí jẹ́ igbákejì ààrẹ lórílẹ̀‐èdè nàìjíríà Atiku Abubakar ni ó ti gbẹ̀nà wojú ìjọba àpapọ̀ orílẹ̀‐èdè nàìjíríà lórí ìgbédeke tí wọ́n fún àwọn akẹ́kọ̀ọ́ láti má jókòó ṣe àwọn ètò ìdánwò kan. Samuel Ekpa ló ti fi èsì sí ìjọba orílẹ̀‐èdè nàìjíríà pẹ̀lú ìgbésẹ̀ tí wọ́n fẹ́ lò láti fi wọ́ wá sí orílẹ̀‐èdè nàìjíríà iléeṣẹ́ ọlọ́pàá ni wọ́n ti rọ́wọ́ tó ìyá àti ọmọ rẹ̀ méjì látàrí pé wọ́n lọ digunjalè fọ́ ilé onílé ìbẹ̀rùbojo ló ti wà báyìí ní agbègbè kan ní ìpínlẹ̀ kan lórílẹ̀‐èdè nàìjíríà látàrí bí àwọn fúlàní ṣe wọ̀yájà pẹ̀lú àwọn ará ìlú lẹ́ka ìròyìn ilẹ̀ òkèrè ẹni tí ń ṣe ààrẹ orílẹ̀-èdè Russia ló ti pagi ìkìlọ̀ fún orílẹ̀-èdè US láti má lọ́wọ́ ṣe agbátẹrù fún àwọn èèyàn tí wọ́n ń ṣe ìkọlù sí orílẹ̀-èdè náà lẹ́ka ìròyìn eré ìdárayá ẹni ibi tó ti fi ìgbà kan rí jẹ́ agbábọ́ọ̀lù orílẹ̀-èdè nàìjíríà Abraham Ideye ló ti sọ di mímọ̀ fún ẹni tí ń ṣe aṣojú Victor Osimhen láti fún un láyè lọ sínú ikọ̀ agbábọ́ọ̀lù Chelsea ìròyìn àgbáyé náà rèé lẹ́kùnrẹ́rẹ́ ẹ má gbàgbé láti darapọ̀ mọ́ alójópò ìkànnì abánidọ́rẹ̀ẹ́ wa facebook gbàgede ìmọ̀ ìtàláwòye adébáyọ̀ lórí instagram gbàgede ìmọ̀ underscore twenty two lórí youtube bàbá gbàgede ìmọ̀ ọ̀làjẹ́ lórí youtube àyè ṣí sílẹ̀ fún ìpolówó ọjà níkànnì amóhùnmáwòrán bíi gitv ìròyìn àgbáyé náà rèé lẹ́kùnrẹ́rẹ́ samuel owóyẹmí lórúkọ tèmi ààrẹ orílẹ̀-èdè nàìjíríà bọ́lá ahmed tinubu ni yóò máa gbé ìgbésẹ̀ láti máa tẹ pẹpẹ ìlànà tuntun èyí tí yóò dá lórí àwọn tí wọ́n ń ṣe òfófó nípa fífọ́n fèrè sí iwájú àwọn ilé ìgbìmọ̀ asòfin ti orílẹ̀-èdè nàìjíríà ọ̀rọ̀ yìí ló jẹyọ láti ẹnu ẹni tí ń ṣe alákòóso fún ọ̀rọ̀ owó níná lórílẹ̀-èdè nàìjíríà ẹni tí orúkọ rẹ̀ jẹ́ wálé ẹ̀dùn ó sọ ilé ìdí mímọ̀ ní ìlú àbújá lọ́jọ́ òní níbi ìpàdé rẹ̀ níbi tí wọ́n ti sọ di mímọ̀ pé ṣíṣe ìfilọ́lẹ̀ ìlànà fífọn Eh, fèrè èyí tí wọ́n pè ní whistleblowing fún orílẹ̀-èdè nàìjíríà àti ìlọsí iwájú rẹ̀ wálé ẹ̀dùn ṣàlàyé pé ìjọba àpapọ̀ orílẹ̀-èdè nàìjíríà ni wọ́n ti ń retí àtìlẹ́yìn láti ọ̀dọ̀ àwọn ọmọ orílẹ̀-èdè nàìjíríà láti rí pé ìlànà yìí ó mú ohun tí ó dára wá sí orílẹ̀-èdè nàìjíríà ó ní ìlànà yìí ni yóò máa ṣe àfihàn àti ìdáàbòbò fún gbogbo àwọn nǹkan tó ní ṣe pẹ̀lú ìdáàbòbò lórílẹ̀‐èdè nàìjíríà àti pé yóò tún jẹ́ kí àwọn ènìyàn tí wọ́n kó jẹ lọ́nà àìtọ́ lórílẹ̀‐èdè nàìjíríà lọ tọwọ́ ọmọ wọn bá aṣọ ó sọ di mímọ̀ sí ìwọ́jú wípé àṣeyọrí ìgbésẹ̀ àti ìlànà yìí ni yóò kù sí àwọn ọmọ orílẹ̀‐èdè nàìjíríà gẹ́gẹ́ bí ó ti ṣe sọ di mímọ̀ nínú ọ̀rọ̀ rẹ̀ ẹni tó ti fi ìgbà kan rí jẹ́ igbákejì ààrẹ lórílẹ̀‐èdè nàìjíríà àtíkù abubakar ló ti bẹnu àtẹ́ lu ìjọba àpapọ̀ orílẹ̀‐èdè nàìjíríà lórí ìlànà tí wọ́n gbé síta nípa ti ìgbédeke tí àwọn akẹ́kọ̀ọ́ yóò fi máa jókòó ṣe ètò ìdánwò neco àti wayek lórílẹ̀‐èdè nàìjíríà bí ẹ kò bá gbàgbé pé ìjọba àpapọ̀ ni wọ́n kéde rẹ̀ láìpẹ́ wípé ẹni tí ò bá ti pé ẹni ọdún méjìdínlógún kò gbọdọ̀ jókòó ṣe ìdánwò ìgbaniwọlé sí ilé ẹ̀kọ́ gíga àti ìdánwò wayek tó fi wọ́n ti nẹ́kò alákòóso fún ètò ẹ̀kọ́ Tahman òun ló sọ eléyìí di mímọ̀ láìpẹ́ níbi tí Àtíkù ti wá fèsì sí ọ̀rọ̀ yìí lójú òpó abẹ́yẹ̀fò Twitter X rẹ̀ níbẹ̀ ni ó ti sọ di mímọ̀ pé irúfẹ́ ìlànà yìí kò ní ṣe ìlọsíwájú fún ètò ẹ̀kọ́ lórílẹ̀‐èdè Nàìjíríà àti wípé gbogbo àwọn nǹkan wọ̀nyí ni yóò máa gbégi dínà àwọn àǹfààní láti rán wọn lọ sí ilé ẹ̀kọ́ láìs san owó Àtíkù Abubakar gbéná wojú ìgbésẹ̀ yìí ìpè ìgbésẹ̀ yìí ló ti sọ bí ìṣèjọba ààrẹ orílẹ̀-èdè Nàìjíríà Bọ́lá Ahmed Tinubu ṣe rí sí àwọn ọmọ orílẹ̀-èdè Nàìjíríà ó wá sọ di mímọ̀ sí iwájú wípé gbogbo eléyìí ni ó kù sí ọwọ́ àwọn ènìyàn tí wọ́n jẹ́ ọ̀kan gbòógì lórílẹ̀-èdè Nàìjíríà láti ṣe má fi àyè gba irúfẹ́ nǹkan wọ̀nyí kó wá sí ìmúṣẹ lórílẹ̀-èdè Nàìjíríà yeah. ẹni tí ó jẹ́ ajìjàgbara lẹ́ka ti àwọn ẹ̀yà Biafra ẹni tí orúkọ rẹ̀ ń jẹ́ Samuel Ekpa tó wà lórílẹ̀‐èdè Finland ló ti fi èsì sí ìgbésẹ̀ tí ìjọba àpapọ̀ orílẹ̀‐èdè Nàìjíríà fẹ́ gbé láti rí pé òun wá sí orílẹ̀‐èdè Nàìjíríà láti ìlú Finland ó sọ eléyìí di mímọ̀ ní ìrántí bí iléeṣẹ́ ètò ààbò orílẹ̀‐èdè Nàìjíríà ṣe kéde lọ́jọ́ ìṣẹ́gun wípé ìṣèjọba orílẹ̀‐èdè Nàìjíríà ni wọ́n ti European Union tó orílẹ̀-èdè Finland láti gbé Samuel Ekpa wá sí orílẹ̀-èdè Nàìjíríà ẹni tí ó wá jẹ́ Samuel Ekpa yìí ló ti wá fèsì sí ọ̀rọ̀ náà wípé òun yóò rọ ìjọba orílẹ̀-èdè Nàìjíríà ẹni láti wá sí orílẹ̀-èdè Finland níbi tí wọn yóò ti máa ṣe ìpàdé gbogbogbò èyí tí ó ní ṣe pẹ̀lú ti àjọ Biafra ó sọ di mímọ̀ nínú ọ̀rọ̀ rẹ̀ wípé kíkópa níbi ètò yìí ni yóò fi àyè lẹ̀ láti bá òun jíròrò lórí ìgbésẹ̀ tí Biafra fẹ́ gbé lórílẹ̀‐èdè Nàìjíríà ó wá sọ di mímọ̀ lákòótọ́ pé òun fẹ́ fi àsìkò yìí fi ìwé ìpè ránṣẹ́ sí gbogbo àwọn èèyàn tí wọ́n ń lẹ́nu lọ́rọ̀ ní orílẹ̀‐èdè Nàìjíríà nípa ti bí wọ́n ṣe fẹ́ gbé òun wálé ní láti orílẹ̀‐èdè Finland ó sọ di mímọ̀ fún ẹni tí ń ṣe ọ̀gágun fún ètò ààbò fún àwọn ológun lórílẹ̀‐èdè Nàìjíríà Edward bùbá ìpè gbogbo eléyìí kò lè tẹ́ wọn lọ́rùn nígbà tí wọ́n bá ń jíròrò pọ̀ pẹ̀lú àwọn àjọ European Union bí kò ṣe pé kí wọ́n wá sórílẹ̀-èdè Finland láti wá kópa níbi ètò náà ọwọ́ iléeṣẹ́ ọlọ́pàá ìpínlẹ̀ kan lórílẹ̀‐èdè nàìjíríà ìpínlẹ̀ nasarawa ni wọ́n ti rí ọwọ́ tó arábìnrin kan torúkọ rẹ̀ jẹ́ khadija umar tí gbogbo èèyàn mọ̀ sí náírà òun àti àwọn ọmọ rẹ̀ méjì nítorí pé wọ́n lọ́wọ́ sí ìwà fífọ́ ilé àti ìdígunjalè ní àwọn agbègbè náà gẹ́gẹ́ bí iléeṣẹ́ ọlọ́pàá ìpínlẹ̀ nasarawa ti ṣe fi ọ̀rọ̀ náà léde wípé iṣẹ́ ìwádìí bí ọwọ́ tó Khadija Umar àti àwọn ọmọ rẹ̀ tí wọ́n lọ́wọ́ sí ìwà ọ̀daràn láwùjọ ó wá sọ di mímọ̀ sí iwájú láti ẹnu ẹni tí ń ṣe agbẹnusọ fún iléeṣẹ́ ọlọ́pàá ìpínlẹ̀ Nasarawa wípé àwọn afurasí mẹ́ta wọ̀nyí ni wọ́n ti jẹ̀bi àwọn ẹ̀sùn lóríṣiríṣi èyí tí wọ́n fi kàn lọ́rùn tí wọ́n sì ká àwọn dúkìá onídùkìá mọ́ wọn lọ́wọ́ èyí tí wọ́n gbàgbọ́ pé wọ́n lọ jí gbé gẹ́gẹ́ bí ẹni tí ń ṣe alukoro fún iléeṣẹ́ ọlọ́pàá Rahman Nas sì ti ṣe fi ìdí ìṣẹ̀lẹ̀ náà múlẹ̀ wípé láìpẹ́ láì jìnnà ni àwọn yóò máa rí pé àwọn arábí yìí wọ́n mójú wọn bá ilé ẹjọ́ ìjà alágbára tó ti la ẹ̀mí àwọn ènìyàn lọ ní agbègbè Bakuta ní ìjọba ìbílẹ̀ Boso ní ìpínlẹ̀ Niger ló ti wáyé níbi tí ọ̀pọ̀ ènìyàn ti fi ẹ̀mí wọn lélẹ̀ níbi ìjà láàrin àwọn Fúlàní darandaran àti àwọn ará ìlú wọn ní ìṣẹ̀lẹ̀ yìí ló wáyé lọ́jọ́ ìṣẹ́gun àárọ̀ àná láàrin àwọn ọmọ onílùú gbági àti àwọn darandaran Fúlàní níbi tí wọ́n ti ṣe ọ̀pọ̀ ènìyàn ní ìjàmbá ara gẹ́gẹ́ bí wọ́n ti ṣe sọ di mímọ̀ wípé wáyé látàrí bí àwọn fúlàní darandaran yìí ṣe ṣekú pa àgbẹ̀ kan ẹni tí orúkọ rẹ̀ ń jẹ́ aláàjì látàrí pé ó ní kí wọ́n má da ẹran jẹ sínú oko òun eléyìí ló fà á tí aláàjì yìí fi lọ sọ di mímọ̀ fún àwọn fúlàní wọ̀nyí wọ́n ní láti ìgbà náà ni wọ́n ti ń wá kiri tí wọn kò sì tí ì rí wọ́n ní nígbà tí wọn yóò ṣe àwárí rẹ̀ wọ́n rí òkú rẹ̀ nínú igbó lọ́jọ́ ìṣẹ́gun àná eléyìí ló bí àwọn ará ìlú tí wọ́n ti bẹ̀rẹ̀ jà pẹ̀lú àwọn darandaran fúlàní wọ̀nyí níbi tí wọ́n ti ṣe ara wọn léṣe tí ọ̀pọ̀ ẹ̀mí sì bá ìṣẹ̀lẹ̀ náà wọn ní ìṣẹ̀lẹ̀ yìí ló ti mú ìbẹ̀rùbojo wá sí agbègbè náà tí ìṣẹ̀lẹ̀ náà ti wáyé nígbà tí wọ́n kàn sí ẹni tí ń ṣe alukoro fún iléeṣẹ́ ọlọ́pàá Wàsíù Àbíọ́dún ó fìdí ìṣẹ̀lẹ̀ náà múlẹ̀ ṣùgbọ́n ó sọ ọ́ di mímọ̀ wípé ohun tó ṣokùnfà ìjà náà kúlẹ̀kúlẹ̀ ni òun kò tí lè sọ báyìí ó wà ní tí àwọn bá parí iṣẹ́ ìwádìí àwọn yóò fún àwọn ará ìlú ẹ̀ní ààbò lórí ohun tó ṣokùnfà ìjà náà lẹ́ka ìròyìn ilẹ̀ òkèrè ẹni tí ń ṣe ààrẹ orílẹ̀-èdè Russia ló ti pagi ìkìlọ̀ fún orílẹ̀-èdè United States of America wípé kí wọ́n má fi ààyè gba àwọn orílẹ̀-èdè Ukraine láti máa lò wọ́n fi àwọn nǹkan èròjà ogun ránṣẹ́ sí agbègbè tó jẹ́ ti orílẹ̀-èdè Russia ẹni tí ń ṣe ààrẹ orílẹ̀-èdè Russia Vladimir Putin òun ló sọ eléyìí di mímọ̀ wípé àwọn yóò tó dá padà fún àwọn ará orílẹ̀-èdè Ukraine nípa ti ìkọlù tí wọ́n ṣe sí àwọn bí ẹ kò bá gbàgbé ní pé ọ̀rọ̀ yìí ló wáyé lẹ́yìn tí orílẹ̀-èdè Ukraine rọ àjọ Western Air nígbà tí wọ́n fún wọn láàyè láti lọ ṣe àwọn ìkọlù kan sí orílẹ̀-èdè Russia nínú àtẹ̀jáde tí orílẹ̀-èdè Russia fi léde ni wọ́n ti pagi ìkìlọ̀ fún orílẹ̀-èdè US àti àwọn àjọ Western mìíràn ní pé irúfẹ́ ìgbésẹ̀ tí wọ́n fi ń ṣe àtìlẹ́yìn fún orílẹ̀-èdè Ukraine yóò léwu lọ́jọ́ lọ́jọ́ iwájú gẹ́gẹ́ bí wọ́n ti ṣe sọ di mímọ̀ sí iwájú wípé àwọn alákòóso orílẹ̀-èdè Ukraine tí ó ń rí sí ọ̀rọ̀ ìgbòkègbodò ilẹ̀ òkèrè sagilóru ni ó ti ń wá ọ̀nà àti jẹ́ kí ogun wáyé láàrin orílẹ̀-èdè méjèèjì náà eléyìí ni wọ́n fi sọ di mímọ̀ wípé àwọn kò ní fi àyè gba irú eléyìí láti wáyé nípa bí wọ́n ṣe ń ṣe ìkọlù sí àwọn lórílẹ̀-èdè Russia lẹ́ka ìròyìn eré ìdárayá ẹni tó ti fi ìgbà kan rí jẹ́ agbábọ́ọ̀lù fún ọmọ fún orílẹ̀-èdè nàìjíríà brown ìdèyẹ ló ti sọ di mímọ̀ fún ẹni tí ń ṣe aṣojú fún victor osimhen kàlẹ́ndà ìgbẹ́ kó fi ààyè gba victor osimhen láti lọ sínú ikọ̀ agbábọ́ọ̀lù chelsea kí ó sì gba àdínkù owó láti fi ààyè gba ìlọkúrò rẹ̀ kúrò nínú ikọ̀ agbábọ́ọ̀lù napoli bí ẹ kò bá gbàgbé ìpè ẹni tí ń ṣe akọ́nimọ̀gbá fún ikọ̀ agbábọ́ọ̀lù chelsea enzo maresca ló sì ń fi ojú sọ́nà náà fún agbábọ́ọ̀lù èyí tí yóò máa gbé wọlé láti inú ikọ̀ agbábọ́ọ̀lù kan lọ́lọ́kọ̀ òjọ̀kan lára wọn láti rí agbábọ́ọ̀lù Toni Kroos ẹni tí wọ́n lé nínú ikọ̀ agbábọ́ọ̀lù Brentford ní báyìí Brown Odeye ló ti wá sọ́ di mímọ̀ fún kàlẹ́ndà ẹni tó jẹ́ aṣojú fún Victor Osimhen wípé kó fi àyè gba oníbàárà rẹ̀ kó máa lọ sínú ikọ̀ agbábọ́ọ̀lù Chelsea kó sì gba ẹ̀rí kí n wo owó bí ó ti mọ rèé fún ìròyìn àgbáyé láti kànnì amóhùnmáwòrán BGI TV ká tó máa lọ ẹgbọ́ kókó inú ìròyìn náà lẹ́ẹ̀kan sí i ààrẹ orílẹ̀-èdè nàìjíríà bọ́lá ahmed tinubu yóò máa tẹ́ pẹpẹ ìlànà tuntun nípa ti àwọn olólòfófó tí wọ́n ń fún fèrè whistleblower ti iwájú àwọn ọmọlé ìgbìmọ̀ asòfin láìpẹ́ àtíkù abubakar ló ti gbéná wojú ìjọba àpapọ̀ orílẹ̀-èdè nàìjíríà lórí ọ̀rọ̀ tí wọ́n sọ nípa ti ìgbédeke àwọn akẹ́kọ̀ọ́ tí wọ́n yóò máa jókòó fún ètò ìdánwò Samuel Ekpa ló ti fi èsì sí ọgbọ́n àlùmọ̀kọ́rọ́ tí ìjọba orílẹ̀-èdè Nàìjíríà ń lò láti gbé wálé sórílẹ̀-èdè Nàìjíríà ọwọ́ iléeṣẹ́ ọlọ́pàá ìpínlẹ̀ Nasarawa ló ti bá àwọn arákùnrin kan tí wọ́n jẹ́ arákùnrin méjì àti ìyá wọn tí wọ́n lọ́wọ́ sí ìwà ìdígunjalè àti fífọ́ ilé onílé ìbẹ̀rùbojo ló ti wáyé báyìí látàrí ìjà tó bẹ́ sílẹ̀ láàrin àwọn fúlàní àti darandaran ní ìpínlẹ̀ kan lórílẹ̀‐èdè nàìjíríà lẹ́ka ìròyìn ilẹ̀ òkèrè ààrẹ orílẹ̀-èdè Russia Vladimir Putin ló fi pagi ìkìlọ̀ fún orílẹ̀-èdè US àti àjọ Western wípé kí wọ́n má ṣe fi àyè gba àwọn orílẹ̀-èdè Ukraine láti má ṣe ìkọlù sí wọn lẹ́ka ìròyìn eré ìdárayá Brown Ideye ló ti sọ di mímọ̀ fún aṣojú Victor Osimhen kẹlẹ́ndà èyí pé kó fi àyè gba oníbàárà rẹ̀ láti máa lọ sínú ikọ̀ agbábọ́ọ̀lù Chelsea pẹ̀lú àdínkù owó bí ó ti mọ rèé fún ìròyìn àgbáyé láti kọ́ni amóhùnmáwòrán BGI TV ká tó máa lọ ẹ má gbàgbé láti darapọ̀ mọ́ alójú òpó ìkànnì abánidọ́rẹ̀ẹ́ wa facebook gbàgede ìmọ̀ òwútàláwìyé adébáyọ̀ lórí instagram gbàgede ìmọ̀ underscore twenty two lórí youtube bàbá gbàgede ìmọ̀ là ń jẹ́ lórí youtube àyè sísílẹ̀ fún ìpolówó ọjà níkànnì amóhùnmáwòrán BGITV ìròyìn àgbáyé kò ní jù báyìí lọ samuel owóyẹmí ló ti mú ìròyìn àgbáyé náà wá sí etí gbòyìn ẹ ṣé bí ẹ ti ń tẹ́tí gbọ́ wá ẹ ṣé bí ẹ ti wò wá àwa láwọn àṣẹ nǹkan nǹkan ò ní ṣe wá o ire o ire kàmìtì. Thank you.